tí ó darúgbó jọ̀kújọ̀kú ó tún wá wọnú ayé ẹ̀ kankan náà ayò sì ní dínkù èyí ò tó bá rẹ̀ o tó sì yé wa hàn ó ní sódàkì méjì lábẹ́ sódàkì alákọ̀ọ́kọ́ òun ni tó jẹ́ òun eleven twelve wọ́n pè kan ní jádìyù jádìyù yẹn orúkọ ni sódàkì àwọn kan pè lóbùkọ ẹ̀yin ará Ògùn stage ẹ̀yin ará Lagos stage òbúkọ àwọn kan máa pè lálàkẹ́ àwọn aráàlú òkè náà gbálàkẹ́ wá tòsí òbúkọ olóòórùn so àwa máa ń pè ní òbúkọ ní nílùú òkè ẹnìkan èyí sì aráàlú gbogbo aná ní aráàlú òkè abádépò láwọn ọkọ̀ àwọn kan láráàlú òkè so àtàráàlú òkè àtàráàlú ìsàlẹ̀ Nàìjíríà náà gbogbo àjọ wa so nọmbẹ ten jadiu ní Lárúbáwá. Capricorn wọ́n sì tún pè ní Capricornius ìkan náà ní méjèèjì so dalu ní ẹlẹ́ẹ̀kejì òun náà ń pè ní dálúwù yẹn òun náà ń pè ní Aquarius nítorí wípé l'Aquarius ni pé kíní kan àtàn pè ní aquarium tí wọ́n ó sì fi gíláàsì kalẹ̀ báyìí tí wọ́n àwọn ẹjọ́ mọ̀ lọ tó mọ̀ bọ̀ lórí irọ́ báyìí tó mọ̀ lọ tó mọ̀ bọ̀ tó ń rà ṣe kíná ń pè tó wọ́n fi ti àwọn náà kan mọ́ àwọn ẹja wọn wà mọ́ lọ́wọ́ mọ̀ bọ̀ aquarium nìyẹn aquarius àtàkùrium tó ń bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni pé nǹkan tó lómi nínú nǹkan bí omi bí omi bí omi bí omi nítorí pé sodiac sign rẹ̀ wọ́n gbé péèlì síbẹ̀ péèlì náà fi ṣe sodiac sign rẹ̀ péèlì yẹn ni pé ṣé bómi náà ibi omi náà náà fi péèlì gbé wọ́n sì ti fi gba kànga síbẹ̀ ṣé bí gba kànga síbẹ̀ wọ́n fi ń fa omi náà ni ọ̀rọ̀ wọn ní í ṣe pẹ̀lú kànga ọ̀rọ̀ wọn ní í ṣe pẹ̀lú omi òkun ṣe ṣe báwọn àmọ́ nature ti Aquarius atẹ́gùn ni ṣe ṣe báwọn physically atẹ́gùn ni ṣe ṣe nature ti Capricornus yẹn ti jẹ́ ẹ̀ sound ni ìyẹ̀pẹ̀ ni kí náà pè tiẹ̀ so sound tó mú wá nọ́mbà ten tó mú wá hùn positive ni màá ná double ni mo bá ṣára ni ó strong gan so ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ ti Aquarius yẹn náà òun náà atẹ́gùn lòun ti tiẹ̀ atẹ́gùn ni so double lòun náà mo bá ṣára ni òun náà ṣe kí ni ó strong àwọn méjì ọjọ́ wà lábẹ́ kí ni lábẹ́ Saturn Saturn tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí àwọn tí wọ́n mọ rírì rẹ̀ jù tí wọ́n sì kan agbára fún táwọn fi ń ṣayé àwọn ará róòmù ọ̀rọ̀ wọn pọ̀ níwájú ọlọ́run débi pé súwà odindi súrà kan ṣe kíni ó gbé odindi ìlú wọn tán pè ní róòmù àwọn yúróòpù kọ́ ni àwọn yúróòpù nu sọ ará róòmù àwọn róòmù so sátán dáadáa kọ yìí agbára tí wọ́n fi ń ṣe òun ni kí wọ́n fi agbára sátán wọ́n fi ń dá oko nígbà náà lọ́hùn agbára àwọn ló dé ilẹ̀ yorùbá tí wọ́n ń pè ní òòṣà oko tó yá sí pé gbogbo ìran tó bá ti sin òòṣà oko gbogbo tó bá ti ń pè kò ní kò ní ìdíkàwọn ṣẹ̀ṣẹ̀ máa ṣe pé ẹ̀dá pẹ̀ bá kínní kan mọ́nú oko oko wọn ò dà wọn ò dà kó sórí ire ni tó bá já sí pé àwọn baba ńlá wọn wọ́n sin òòṣà náà èmi ò ní ẹ̀ sòòṣà ni ẹ má ṣe o tó bá wù yín ẹ̀ sí ìdáṣẹ́ sí yín sì bẹ̀ sí jẹ́ àmọ́ tó pamọ́ fún kálukú wa táàbí ṣe ká yà kásà lóníkàlùkù fi ń sá kóun sọ́ọ̀sì lọ ní kọ̀rọ̀ nígbà táwọn ọmọ ìyàwó mọ́sálásí bá tú ká tán tí ò ní jáwèé orí òun kóun lọ bẹ̀ tí mùsùlùmí náà fi ń lọ ṣọ́ọ̀ṣì mi lọ lè pàtẹ́wọ́ nítorí pé fẹ́ẹ́ kí bùkátà òun bí yá nǹkan tí òye oníkálukú yín táwọn àáfàá wo sì fẹ́ bá wa rí yàn tí gbogbo ẹbí ń dàgbà pọ̀ mọ́ra nínú ayé làwọn ń ṣàlàyé fún yín. Allahu akbar so àwọn ètò tá à ń ṣàlàyé yìí ibi iṣẹ́ òjò orí gbọ́ àfikún padà àfikún padà wá àwọn ọ̀nà kan tó fẹ́ fi gbọ́ àwọn ọ̀nà tó lè gbà gbọ́ tí ó fi rọ̀ ọ́ lọ́rùn tó fà balẹ̀ jòkó tí wọ́n nu understand ẹ̀ bí àwọn tí wọ́n gbọ́ lásìkò ìgbà tí wọ́n gbé rà ah, ọ̀dà pé àbá kankan tó ti fẹ́ bẹ̀rẹ̀ àbá dáńsẹ̀ búra tó fẹ́ bẹ̀rẹ̀ o so ìwọ náà ó jàǹfààní tí wọ́n jẹ torí pé ọ̀rọ̀ tá à ń sọ yé sọ̀rọ̀ tó máa gbọ́ tó wà tó máa gbọ́ nǹkan mi nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni tó gbọ́ rí nínú tí sì ń sì wọ́n náà fún ara rẹ náà lọ́sẹ̀ kìíní ọlọ́run ṣe kìíní yóò fi hàn ọ́ agbára Saturn agbára kan tó tóbi ni tó já sí wípé ọjọ́ sátọ̀dẹ̀ ló bọ́ sí adájọ́ ayé sí mẹ́ta apè kan ní nàìjírísí apè kan ní sẹ̀yìndí apè kan ní mọ́mútẹ́sìjì èyí tó rò papọ̀ mọ́ra wọn tá a pè ní tibitire ọjọ́ tuesday ọjọ́ saturday la pè ní ọjọ́ nàìjírísí náà na náà ni le so a pe sunday monday sunday friday a ní ọjọ́ ọjọ́ tó rọ̀ so a wá sọ pé ọjọ́ tuesday nìkan ìwádìí ká ọjọ́ owó ẹ̀sẹ̀ náà pè tibitiri àárín gbogbo ọjọ́ méje ló wà á ka sunday monday tuesday mẹ́ta nù á tún á ka thursday friday saturday lẹ́yìn rẹ̀ òun wà láàrin wọn so ó múre lọ́dọ̀ àwọn oníre ó múbi lọ́dọ̀ àwọn oníbi wọn á rú méjì papọ̀ oyún náà ní ìtumọ̀ lẹ́kọ̀ọ́ kan bá ṣe sọ yẹn náà ọjọ́ saturday gbogbo ẹ̀yin èèyàn ẹ sì lọ pé ẹ ní mímọ́ ẹ wá ń ṣe nǹkan rí saturday nítorí pé ẹ fẹ́ kó affect ibi iṣẹ́ tẹ̀ ń lọ ẹ wá lẹ fẹ́ ṣèyàwó ìyàwó tó ṣe pé nǹkan rẹ ni ẹ bá lọ lé gbígbó sátọ̀ rẹ ọjọ́ sátọ̀ rẹ lára yìí làwọn èèyàn ráyè wá tó bá yẹ pé lóòótọ́ lóòótọ́ lóòótọ́ ló bá jáde ló mọ àyàn tó bá sọ pé mo fẹ́ sòde ní monday try ẹ̀wọ̀ àwọn èèyàn wà monday to wednesday mo fẹ́ ṣe ìyàwó àwọn ọmọdé tèmi wà láì àwọn èèyàn wà àwọn tó gidi gan ni wọ́n wà bàbá tí wàá sọ pé sọ̀rọ̀ rẹ̀ lábàá máa ṣe nǹkan rẹ̀ tí máa ti ń yíwọ́ ẹ̀ máa fara mọ́ ẹnìkan kan kọ́ ní yóò yíwọ́ ìjọ́ tẹ́ fi sí wò dáa àsọpọ̀ ọjọ́ ayé yẹn ò dáa o àmọ́ ọjọ́ ayé kọ̀ọ̀kan tán ṣe ń bẹ́ẹ̀ tí ẹ bá ṣe bẹ́ẹ̀ rọmọdọ́nù oṣù kejì làwọn gbà wọ́n nínú oṣù kejì rọmọdọ́nù oṣù kẹsàn-án ah, wọ́n dá pẹ̀jẹ́ ká máa gbà ní oṣù kẹta tabara yé kí ló dé táwọn postpone rọmọdọ́nù sígbà míì ká sọ pé jọjọ́ náà à gbà lóṣù yẹn oṣù mi là fẹ́ gbà so definitely gbogbo ọjọ́ ayé kọ̀ọ̀kan pátá ló ní ẹrù tá a dè fún pé ìtọ́ mọ̀ ṣe ń bí eléyìí ni ìtọ́ mọ̀ ṣe ń bí eléyìí ni Allahu akbar ọ̀rọ̀ nípa Saturn àsíá dúdú òun náà la ta fún àsíá dúdú aka fún ọjọ́ tuesday aka àsíá pupa fún red and black tuesday saturday tuesday red friday eh, saturday black tó sì ẹ ó lọ gbogbo òru tí ń bẹ láyé tẹ bá ti lè ti bá dúdú àbí rẹ́ẹ̀dì nínú àṣẹ àwọn ẹ̀mọ̀ kí wọ́n jagun gbadé ni a ní fẹ́ wà nígbà àbí àwọn para wọn wà ẹ̀mọ̀ òwìlẹ̀ para yín tán wọ́n dára fún yín ẹ̀mọ̀ yọ̀ǹda ẹ̀ rí rẹ́ẹ̀dì àbí black nínú kí náà gbé wọn tó tó túmọ̀ sí wípé àwọn eléyìí wọ́n jagun tán fi tán fi di pé wọ́n fún wọn ní independent ni ẹ wá wo nàìjíríà white and green bá wàhálà kò sí wàhálà ń bẹ̀ òwe tún wẹ̀ ni pé asalaam ajá ajá ọmọdé ajá <laughs> Allahu akbar kabira so ẹgẹ́ bí àlàyé tí mò ń ṣe Saturn ẹ jẹ́ ká mú mo ti sọ kọ́lọ̀ rẹ̀ ẹ jẹ́ ká wá mú kan nínú méjèèjì number ten Capricorn àbí capricornius jádìú là ń pè bẹ́ẹ̀ ní lárúbáwá ẹ̀rùn ẹ̀rùn orúkọ òbúkọ àlàkẹ́ Allahu Akbar ìràwọ̀ náà ọlọ́run fún un ní agbára ó fún un ní agbára tọ̀sán káàfi ṣiṣẹ́ rí owó ó tún á fún un ní agbára tòru káàfi náwó bí tá a máa náwó sí nítorí tó yẹ sí wàhálà káàkiri káàkiri káàkiri káàkiri ibi tó padà dá sí ibi kòtò tó dá sí. Si ó tún fún wọn ó wá fún wọn lágbára àti ṣe wàhálà lọ́sọ̀ ó tún fún wọn lágbára àti ṣe jọ̀jọ́ dáhùn náà lóru mọ́júmọ́ èyí ò jẹ́ tàwọn obìnrin ìràwọ̀ tá à ń sọ yìí ọlọ́run fún wọn ní agbára kan ṣiṣẹ́ gbogbo iṣẹ́ tí wọ́n mọ̀ ṣe yóò mọ̀ jẹ́ iṣẹ́ tó le tó le tó le tí wọ́n mọ̀ kàn gùn tẹ́wọ̀n sọ kẹ́mọ̀ kú iṣẹ́ yìí òun òkú mọ̀ pé iṣẹ́ lòun ṣe torí kó ti mọ̀ pé tóun bá lè ti bóyá gunlé náà tó bá lè sọ̀kalẹ̀ lálẹ́ báyìí bóyá five thousand ni tí má bàbá ti rí pé ìṣòro tábà ti rí ẹni gbéṣẹ́ fún apìtì pé ká kọ́kọ́ tẹ̀sán kan káwa náà five hundred thousand kún owó tàbá kọ tán bá san fún wa káwa náà mọ bá lè jẹ àlọ báwa mọ gbowó mi lóòjọ́ five thousand bá ti sọ kalẹ̀ tán èyí ò náà bá tó láàrin oṣù kan one hundred fifty thousand kọ́ òní so èyí ò tó bá mọ̀ náà bẹ́ẹ̀ ni ó rí nǹkan rí sí Allahu akbar kebira ọjọ́ yẹn sátọ̀dé nìyẹn jádìú ta pè ní Capricornius nature rẹ̀ jẹ́ yẹ̀pẹ̀ gbogbo ẹni tó bá já sí pé nature rẹ̀ yẹ̀pẹ̀ ló jẹ́ àbí omi abo la pè wọ́n gbogbo báyìí pọ́kùnrin bá ní kọ́kọ́ tó bá fẹ́ fẹ́ wọn múra kalẹ̀ pé wàláì bàbá bọ́ sí fídì bí ìgbà tá a bá ń bára wa jà ni torí pé agbára yín ó pọ̀ agbára yín ó sì kìíní agbára yín ó pọ̀ ibi tá a ti wá ń sira wá fẹ́ nù ìwọ tó já sí pé ò dá nature rẹ mọ̀ àti pé ó tẹ̀ dààmú ó tẹ̀ dààmú ṣé bó ti bó ti bóbìnrin méjì ṣe láàrin ìṣẹ́jú márùn-ún start àti finish ló ti ọkọ̀ lépo nínú mọ́gbàlá àwọn jákùnjó tó dijọ́ mi àwọn mo ti ń gbọ̀n ó ṣe pé mo ti ń gbọ̀n ni <laughs> so apá rẹ̀ ò káwọn sátọ́nù nítorí páwọn ilé ìtàn ṣẹ̀ṣẹ̀ bá ṣe mẹ́rin mẹ́rin lójoojúmọ́ lọ́sẹ̀ kan àbí láàrin oṣù kan kò ní sọ pé díà ọlọ́run má dẹ̀ kó mi mà sí mòdì lé mi ó gbogbo àná mọ́ wà mòdì àbí tó bá rí ó bá ní ó bá mọ baking point rẹ̀ ló ṣẹ́kù tó bá fi á lè mú ọmọ baking point rẹ̀ ó tọ́ wèrè o tó ti ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì fẹ́ yàwó nísìnyí ìjọ tó ṣèyàwó tán nígbà ọlọ́run sì ọlọ́run bà sí ara wọn ẹnìkan bẹ ní mẹ̀dúgùrì ẹnìkan bẹ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ orí fóònù náà sọ báwo ni ìbàdíà ìjọ ìyàwó náà ni wọ́n ráyè pàdé ara wọn ò súnmọ́ ara wọn rí so wọ́n kàn máa bára wọn ṣàwàdà náà ni ó tán nígbà tó di kí wọ́n pàdé ara wọn ìjọ tí wọ́n ti ṣe ìyàwó lálẹ́ báyìí tí wọ́n bẹ̀rẹ̀ ní mọ̀jọ́ kí one chance apá mi ò lè ká obìnrin yìí ah, nígbà tó wọ́n ti rò pé àlísà ah, ah, ó ti yá ó ti yá láàrin múná lọ nẹ́pà ti jáná ọkùnrin obìnrin wa ń pe àdìyá wa bá wà ó ìwò sórí sórí pé mo ti ń gbọ́n fọwọ́ kan ṣerú ìwà ẹ̀ ẹ̀jẹ̀ ti ń gbẹ nìyẹn o ó ti mọ̀ ijó ọ̀nà ti mọ̀ pé àwọn síra àwọn fẹ́ ìṣẹ̀lẹ̀ nínú Islam ìṣẹ̀lẹ̀ nínú kristẹni ìṣẹ̀lẹ̀ ní gbogbo ẹ̀sìn tó dé òyìnbó ní káàkó wa ń dálẹ̀ láàrin ọ̀sẹ̀ kan àwọn òbí ò wá parí ìjà fáìjò ní parí ìjà wọn ló fẹ́ parí sọ́n wọn parí eléyìí òní ta ló fẹ́ parí ìjà báwọn ṣé sọ pé obìnrin pé kí ló fẹ́ pa ọkọ rẹ̀ à tó fẹ́ pa ọkọ rẹ̀ ní àbọ́kùnrin ló fẹ́ para rẹ̀ ìmọ̀ sì ń bẹ tí wọ́n tó gáìdì rẹ̀ tó mọ̀ pé yes wọ́n dà pé kí ní ìmì lè ṣe dígbòdì à apá ò lè ka ọ̀ sexually apá mi ò lè ka financially apá mi kà mọ́ sexually apá mi ò lè ka ọ̀ sọ àlàyé ìyá àwọn ṣe lọ so ọjọ́ ti tò ní fún sixteen ramadan tá a bá bọ́ sínú seventeen á parí ọ̀rọ̀ lórí capricornius á wà bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì rẹ̀ náà ọlọ́run kó wọlé ayọ̀ kó bá a ṣe gbẹ̀ ní rọrùn so àwa tí a bá fẹ́ tá a bá fẹ́ mọ̀ nípa àwọn àlàyé tá a ṣe tá a bá bá àwọn àlàyé yẹn so ká bọ́ síbi adùn àṣà yorùbá tv lórí youtube ọba ti kónú ẹ̀ báyìí gbogbo tá à ń sọ yìí ni wàá gbọ́ àmì bárakì musa sọ láàrin ní olóòwe dáńsẹ̀ wúra wà gbogbo ọ̀rọ̀ yìí tó bá là ká yìí mu so zero eight one forty six forty six thirty six fifty two tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ tó bá sì fẹ́ whatsapp wa náà ara nọ́mbà whatsapp wa náà nìyẹn láti béèrè béèrè zero eight one forty six forty six thirty six fifty two zero seven zero six eight one one three nine nine seven zero seven zero six eight one one three nine nine seven yóò máa lọ lórí ẹ̀rọ móhùnmáwòrán tí àwọn bàbá rí kọ́lé àmọ́ rí lórí ibẹ̀ yẹn láti pè wá láti béèrè béèrè lọ́wọ́ wa tó àlàyé tá à ń ṣe yóò jẹ́ tuntun lọ́dọ̀ ẹ̀rọ mi pé ah, àmọ́ tó ń gbọ́ mi rí ìwọ náà tó ń wúyì ní sí bàbá bàbá ilẹ̀ gbọ́ yóò padà yí ọ sọ ọlọ́run kó sábà ṣe gbẹ̀ nírọ̀rùn ọlọ́run wọn dètò ayé rúmọ́ wa lọ́wọ́ káwa náà ó sì ràn sí ọlọ́run lọ́wọ́ àmọ́ tẹ̀síwájú fún dọ́là lórí seventeen Ramadan kọ́lọ́kù wá àmì ọlọ́kù bá a ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn àsùrọ̀wò hayat ń dágbé fún wa a bá sọ pé hayat èyí wọn sọ nílé pé hayatan tayyibatan hayatan mubaraka wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. iṣẹ́ ìlú wájú tó sì gbọ́ sí ẹni tó gbé tiẹ̀ kọ́gi ó rí pé àlùyá wọn lù. ẹ kú ojú lọ nàìjí ní má tuntun ẹ kú ojú lọ nàìjí ní má tuntun bàbá tá ń bọ̀ lọ́nà o. ẹ kú ojú lọ nàìjí ní má tuntun. sinimá ọlọ́sọ̀ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ́nà o. ẹ kú ojú lọ nàìjí ní má tuntun. nígbà tí tẹlifíṣàn ni ó gbé jáde. ẹ kú ojú lọ nàìjí ní má tuntun. àgbàdo yẹn kà náà o. a tún gbé dé o bóyin dé agbádùn dé. oyin dẹnu ó dùn a kì í pọ́ ilé ká rojú kọ́kọ́kọ́. tèwe tàgbà tó bóyin bá dùn ọ yá. gbogbo ayé wa wo tí mo rí ojú kan èrí nǹkan o. sinimá tuntun aládùn ọlọ́sọ̀ọ̀sẹ̀ ọmọ jàpá. ara nìyẹn o. tí gbogbo ayé ti ń pò gbẹ lọ́jọ́ tó ti pẹ́. ọmọ jàpá alẹ́ bẹ̀rẹ̀ sinimá wò láìpẹ́. lórí ìkànnì mọ̀hùnmáwòrán nígbà tí tẹlifíṣàn one three seven sinimá aládùn ọlọ́sọ̀ọ̀sẹ̀ ọmọ jàbàtà. ìdí àwọn ọ̀gọ̀rọ̀ òṣèré tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń jánu bọ̀ bí ọkọ̀ tuntun ti kópa tọ́jọ́ nínú sinimá aládùn ọlọ́sọ̀ọ̀sẹ̀ yìí. ọlọ́sẹ̀ bàtà ọkọjá bí ọ̀gá màmá. ó ní kéńkà ó dùn hóhó hẹ́hẹ́. dsm film production àti ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà. Kwara State College of Education Ìlọrin. pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ móhùnmáwòrán nígbàtí tẹlifíṣàn one three seven lójúmọ̀sá gbàtẹ́rù ẹ̀. láti ṣe onígbọ̀wọ́ sinimá tuntun ọmọ ìyàwó. láti ṣèpolówó ọjà àti lórí ẹ̀. ẹ máa pè sórí aago zero zero three five three seven four two zero zero. sinimá tuntun aládùn ọlọ́sọ̀ọ̀sẹ̀. ọmọ jàbàtà látọwọ́ ògbóǹtarìgì òṣèré orí ìtàgé. Abíọ́dún Kẹ́hìndé lórí ìkànnì mọ́hùnmáwòrán nígbà tí tẹlifíṣàn. one three seven láti máa wò ó. ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ àdẹ̀ ó ti dé. ẹ kú ojú lọ́nà ẹ̀. nígbà tí tẹlifíṣàn ni ó gbé jáde. ẹ kú ojú lọ́nà sinimá tuntun.